mi o kò ní fẹ́ kó rí mi Yes.

ayérayé ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fífẹ́ ọmọ mi rí adúpẹ́ ayìn agbẹ́gbẹ́ga nítorí tó ṣe tánu ẹdó lẹ́lẹ́ bàbá gbọ́ ọpẹ́ wa bàbá gbá yín wa a ó máa yàn títí lẹ́lẹ́ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù kristi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lájẹ̀dẹ̀ ti ti wákàtí ọ̀wọ̀ yìí ọba tó dá wa sí ọba tó pa wá mọ́ ọba tó fún wa lóore ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ ẹ̀ní ọba tó dúró tì ọba tí òdodo àdúrà tì àmọ́ lóore jésù gbọ́ pẹ́ wa àmì lórúkọ jésù kristi ìwé ìjẹjẹ là ń dágbẹ́ lórí ètò ohun olúwa ètò mọ́ wá láti ẹnu ìyá àdúrà èrè abániṣe jp tó mọ́ wá láti ilé ìjọsìn wa ìjọ ṣẹ́gun tèmi ilẹ̀ àánú ní ìlú nàìjíríà níbí tó wọ́n ń lọ ṣe nílé iṣẹ́ ìbírédò nàìjíríà wọ́n wá ń darapọ̀ mọ́ iléeṣẹ́ ìbírédò tẹlifíṣàn láti ìlú uk lórúkọ jésù a ò ní gbèrè tìjú iléeṣẹ́ ìbírédò nàìjíríà láti ń sọ̀rọ̀ yìí lórúkọ jésù àwọn onígbèrè tìjú ọfà ayọ̀fẹ̀ṣọ ní bàbá adúpẹ́ lọ́wọ́ bàbá mọ̀mọ́ adúpẹ́ pọ́ lọ́wọ́ gba àwọn ènìyàn tó ń bá wa ṣà ètò ohun olúwa yìí káàkiri àgbáláyé lórúkọ jésù ohun yín sí ọlọ́run ní orúkọ jésù etí ọlọ́run ò ní di sí tiyín náà ẹ máa bá mi tó ṣíà rẹ̀ torí ohun tẹ́ fi lè ran ìyá àdó ẹ̀rẹ́ abániṣẹ́ jp lọ́wọ́ náà nìyẹn lórúkọ jésù a ò tìjú

ninety two eight oh thirty eight fifty eight oh thirty eight fifty wọ́n bá wa kọ síbẹ̀ yẹn ẹ máa wò ó nọ́mbà wa kejì nìyẹn tẹ́ ẹ bá ti pè fún ara mi báyìí ni máa gbé kọ́ yín lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ọwọ́ ayé ọwọ́ ọ̀tá kò ní ká wa kò ní bà wá ohun Olúwa sínú ayé yín kò ní di sọ̀rọ̀ òdì sí ètò tó náà ti fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn ètò ohun olúwa tó máa wá ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ kí ni ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí òun náà ni ọwọ́ ẹ̀san ọwọ́ ẹ̀san ọwọ́ ẹ̀san ó máa dè ènìyàn lójú ọ̀nà gan-an tí ọwọ́ ẹ̀san bá wà nínú ìrìn àjò ènìyàn ó máa dá ènìyàn dúró sójú kan kódà ọwọ́ ẹ̀san kì í jẹ́ kí àdúrà kó tètè gbà ní ìgbà mìíràn èmi ò mọ tí à ń gbẹ̀san rẹ̀ lára yín lọ́wọ́lọ́wọ́ mi ò mọ ọwọ́ ẹ̀san ìran mi ò mọ ọwọ́ ẹ̀san ìdílé mi ò mọ ọwọ́ ẹ̀san ìyá tàbí bàbá ṣùgbọ́n tá à ń bẹ̀rẹ̀ lórí ìrìn àjò ayé yín mi ò mọ ọwọ́ ẹ̀san tá à ń bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́wọ́lọ́wọ́ dáàdì mọ́mì tí ọwọ́ ẹ̀sán bá wà ní ìrìn àjò tàbí tó bá wà ní ọwọ́ ènìyàn tàbí tó bá wà ní ojú ènìyàn ní ojú ọ̀nà ènìyàn kì í jẹ́ kéèyàn tètè mókè rárá ọwọ́ ẹ̀sán máa ń fi ògo èèyàn ráre báyìí ni ọ̀rọ̀ èèyàn mọ̀ wáyé lójú kan náà torí tí ọwọ́ ẹ̀sán bá ti wà lára ènìyàn ó máa ń fi ìyà jẹ ènìyàn ó sì máa ń fa ènìyàn sẹ́yìn kì í jẹ́ kéèyàn tẹ́gbẹ́ kì í sì jẹ́ kéèyàn tètè ṣe tó yẹ kéèyàn ṣe mi ò mọ ọwọ́ ẹ̀sán tí ó lè wà nínú ìrìn àjò mi ò mọ́wọ́ ẹ̀san tó jẹ́ pé àfi dá yín dúró sí ojú kan mi ò mọ́wọ́ ẹ̀san tó jẹ́ pé àfi jẹ́ kí iṣẹ́ yín kó ṣe kí ni kó gbèrú mi ò mọ́wọ́ ẹ̀san tó jẹ́ pé àfi jẹ́ kí ìrìn àjò ayé yín kó tẹ̀síwájú dáàdì ọwọ́ ẹ̀san máa ń fi ìyà jẹ ọkùnrin nípa tí wọ́n yóò fi ìyà jẹ obìnrin tàbí olùlágbára lé lórí ọwọ́ ẹ̀san máa ń fi ìyà jẹ obìnrin nípasẹ̀ pé bójú ṣe kí ni ó yan ọkọ rẹ̀ jẹ́ tí ò yẹ kó ṣe bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀san máa fi ìyà jẹ ènìyàn ni mi ò mọ ọwọ́ ẹ̀san èyí tó jẹ́ pé ó dá wa dúró sí ojú kan lébi pé ó ti ń ṣe àwọn èyí tí ì ṣe rárá rárá débi pé ogun tó yẹ ká là kọjá tá a sọ pé mo ti ṣèyẹn kọjá òmíràn mo tún fẹ́ ṣe ní ohun rere ṣùgbọ́n tọ́wọ́ ẹ̀san yẹn ò gbà tó ń fàyàn sójú kan tó jẹ́ pé kò jẹ́ kéèyàn tètè tẹ̀síwájú tètè mú ayọ̀ rẹ̀ kò jẹ́ kí wọ́n tètè rí ògo Ọlọ́run gan nínú ayé ènìyàn ọwọ́ ẹ̀sẹ̀ máa ń fi ìyà sọ tó lè wà ní ìrìn àjò wa lónìí lọ́sàn-án lórúkọ Jésù Olúwa yóò bá wí ẹ àgbàdo ẹ sọ fún Ọlọ́run ẹ̀mí má gbà mí kí ni ọwọ́ ẹ̀san àwọn òbí mi ṣùgbọ́n tá à ń béèrè rẹ̀ lórí mi lọ́wọ́lọ́wọ́ lónìí ní orúkọ jésù ọlọ́run bá mi wò ti ìpìlẹ̀ ti ìpìlẹ̀ ó yẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára ńlá jésù àgbàlagbà jésù kristi kí ni ọwọ́ ẹ̀san àwọn òbí mi ṣùgbọ́n tó wà nínú ìrìn àjò mi lọ́wọ́lọ́wọ́ tó ń fa ìrìn àjò ayé mi sẹ́yìn tó mú ìrìn àjò ayé mi tí òjò tẹ̀síwájú tí òjò ń bẹ́gbẹ́ pé tí òjò ń bọ́gbà pé tó mú ìrìn àjò ayé mi fà sẹ́yìn dáàdì mọ́mì ẹ sọ pé gbogbo agbára ọwọ́ ẹ̀san náà ní wákàtí ọ̀wọ̀ yìí olúwa kó wù tìpìlẹ̀ tìpìlẹ̀ kó wù ti gbogbo ti gbóyá kó fàyè sílẹ̀ lónìí ní orúkọ jésù dáàdì mọ́mí ẹ̀ ò ní gbúrò rẹ̀ mọ́ gbogbo ọwọ́ ẹ̀san tí ń dáyàn dúró ìjà sọ fọlọ́run ìwọ ọwọ́ ẹ̀san tó ń dá mi dúró sí ojú kan tó jẹ́ kí n tètè ṣe tó yẹ kí n ṣe lọ́sàn-án lónìí lóṣù yìí ọlọ́run má jẹ̀mú yá mú kú òun rìn àjò ayé mi gbogbo ọwọ́ ẹ̀san mi ìmọ̀ ibi tó wù kó ti wá mi ìmẹ́ni tó dá ẹ̀ṣẹ̀ sí ìwọ ọlọ́run alàyè ṣùgbọ́n tó bá ń fi ọwọ́ ẹ̀san yẹn tó fi ń fi ìyà jẹ ìrìn àjò ayé mi tó yẹ pé tó yẹ kí n ti ṣe ní ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n tí wọn ò tí ì ṣe nísinsìnyí ọlọ́run má jẹ̀mú olúwa mú ọwọ́ ẹ̀san nìkú o nínú ayé yín ẹ̀yẹ gbàdúrà orúkọ jésù orúkọ jésù agbára jésù ọlọ́run má jẹ̀mú kó mú ọwọ́ ẹ̀san nìkú nínú ìrìn àjò ayé yín gbogbo ọwọ́ ẹ̀san tí ayé ń béèrè lórí yín gbogbo ọwọ́ ẹ̀san tí ìkà ń béèrè lórí yín gbogbo ọwọ́ ẹ̀san tí ẹ̀mí afinú sùn pé ó ń fi yín sùn káàkiri ṣùgbọ́n tó ń gbẹ̀san tí ẹ̀ ò ṣe ní tẹ́ ẹ̀ ṣe tó ń